أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run atọ́rọ أبو محمد gẹ̀fà níbíwa Muhammad kẹlẹ̀ ọba kí ọkẹ́ kí ọgẹ̀ àti àwọn ará nílẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yẹ́ tó wá dìrọ̀mọ́ Islam tí ó bí jọ gbìndì ẹ̀kọ́lọ̀ jájọ wà nínú wọn ọ̀rọ̀ tá ń bá lọ náà ni gbọ́lọ̀wọ́ bá alékiọlá tó fi pa parí suratul Fatiha kí wọ́n lọ́dọ̀ọ̀lì ọlọ́mọdé a wà ní ojú ọ̀nà àwọn ẹni àlù àwa bọ́ síbi agbọ́n ẹlẹ́ẹ̀kẹwà lánàá tàà pè ní ma hiya khulasatu asbabi dalalil abd kí ni àwọn okùnfà tí máa jẹ́ kí ẹrúsìn ọlọ́run ẹ̀dà ọlọ́run kọ́bọ́ sí ojú ọ̀nà ànù alákọ̀ọ́kọ́ ń wá sọ oná ní àìmọ̀kan àìsọ̀kó burú jáì àìmọ̀kan pa tọ́lọ́run àìmọ̀kan pa ẹ̀sìn àìmọ̀kan pa ayé àìmọ̀kan pa àkídà ọmọ orin ní ojú ọ̀nà ọlọ́run sì fi àìmọ̀kan ti sáwọn tí a ń sin nǹkan mí lẹ́yìn ọlọ́run ipé ìmọ̀nù wọn ní àní òjékún olè mọ́ sí tọ́lọ́run bẹ́ẹ̀ náà àwọn ni àwọn obìnrin tí a bá ń yọra lẹ̀ ọlọ́run fìrú àwọn báyìí náà ti ti obìnrin àsìkò jàhìlíyà ìgbà ìmọ̀kan pẹ́ àìmọ̀kan ló ń fà á oore tí ń bẹ ń bi kóbìnrin ọparamọ́ ọ̀pọ̀ gidigidi fún gangan àbí fún fámílì rẹ̀ àbí fún ọkọ rẹ̀ okùnfà ẹlẹ́ẹ̀kejì tí máa fa kíyàn mọ́ rìn ní ojú ọ̀nà ànù o náà ni ittiba'ul hawa kíyàn mọ́ tẹ̀lé ìfẹ́nú kọ̀sẹ̀ tí ò tí ọmọ pílì ló ń fẹ́ ṣùgbọ́n gbà ìwú tó ti lè jẹ́ tó nífẹ́ tó fẹ́ ó ti di ìfẹ́ ẹnú nìyẹn ìlọ́fẹ́ tẹ̀lé ọ̀fẹ́ tẹ̀lé tọ́lọ́n ntọ́fẹ́ ṣeun ọ̀tako ìjọmọ́nìyàn ọ̀tako ìwárí ọ̀tako ọ̀rọ̀ orí tẹ́kálukú máa ń sọ ìfẹ́ ẹnú lọ́fẹ́ lòun olóhun ó bu lábùdá ni òun lọ́dọ́ rẹ̀ nísìn àìmọ́ bu ntọ́ bá kù sí ní ọ̀sàlàyé kí wọ́n sì bọ́ bá wí ó ní rárá o àfi tó ń bá bú tóun àfi tó ń bá sábù ni ìfẹ́ ẹnu lọ fẹ́ tẹ̀lé yẹn ìfẹ́ ẹnu náà ni tó bá ti takò tọ́lọ́hun àbọ́takò ti ẹ̀sìn àbọ́takò ìwà gidi àbí ọ̀rọ̀ gidi sọ jáde lẹ́nu ọ́takò ìfẹ́ ẹnu nìyẹn ẹni tó wá fẹ́ tẹ̀lé ìfẹ́ ẹnu yẹn yọ́ ma wo àǹfààní kan tó ń fẹ́ rí ń bẹ̀ tó ń rò póhun ó rí ń bẹ̀ nípa títẹ̀lé ó sì láǹfààní tóòtọ́ ṣùgbọ́n ngbọ̀ bá ti lè yapa tọ́lọ́un so aburú tí ó wà lẹ́yìn rẹ̀ ó ju àǹfààní tó fẹ́ rí ń bẹ̀ lọ torí ẹ̀ ló jẹ́ pé èèyàn gbọ́dọ̀ gbé ìfẹ́nu sílẹ̀ àwọn kan náà onímọ̀ sọ pé tí ń jẹ́fẹ́nu òun náà ní kẹ́mì ọ sẹ́rí sí tí ẹ̀mí rẹ̀ ń fẹ́ràn rẹ̀ tí ó sì sí ìtorí kan fún nínú ṣẹ̀ríà kí n ló fi yẹ kó ṣe nǹkan yẹn aya Qur'an wá kọ àtàdíta ní sallallahu alaihi wasallam tọ́kọ̀ fún apẹ́ àmọ́mọ́ sí fẹ́nú nínú ẹ̀ náà ìjọrọ̀ tọ́lọ́mbà sọ nínú suratu Sad aya 26 ọlọ́mọba sọ pé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى فيضلك عن سبيل الله إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب ọlọ́ni يا داود eré ànábí ọlọ́ntàn pé ń Dawud inna ja'alnaka khalifatan fil ardi àwọn aláfí ọ ṣe khalifa lórí ilẹ̀ àrólé àwọn kan ti sáájú ẹ Dawud alayhi salatu wasalam lọ́wà wà lórí khilafa àwọn ànábí ọlọ́ntọ́ sáájú ànábí sallallahu alayhi wasallam sọ fún wa pé òṣèlú láàrin àwọn bàwọn ní Isra'ila ìlú dídarí ìjẹ ọba àwọn ànábì ọlọ́run ni ọmọ wà bẹ́ tánàbí kan bá ti lọ ànábì mi ó tún dé kò sí ìgagá tó fà á kí wọ́n lè bá jẹ́ kí wọ́n tẹ̀yẹ tọ́lọ́run bá àlékẹ́ ọlá ọlọ́ni rẹ̀ fahkum bayna nasi bil haqqi ya ma dájọ́ láàrin àwọn ènìyàn pẹ̀lú òdodo ìjọ́gá ìjẹ́ adájọ́ ìjẹ́ ọba ìjẹ́ gọ́vnà ìjẹ́ president àmì pé èèyàn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ro ipò nǹkan òun náà ní pé kọmọ fi ṣe òdodo kọmọ ṣàbòsí tó bá ti lè ṣàbòsí kọ̀mọ́ rírì ipò tọ́lọ̀ ń gbé ka ní ẹ ọlọ́run lọ́yẹ kọ́ wà lórí ìjókòó tó jókòó sí òun àkótí ọba àga ọba tó jókòó sí ọlọ́run ọba àlèkè lọ́yẹ wọn mọ́ pè lọ́tún lóṣù pé mr Governor, ipò president minister ọlọ́run ọba àlèkè ọlá lọ́yẹ kọ́ wà mẹ́ ṣùgbọ́n Ọlọ́run sọ pé ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni ẹ máa lọ rólédè òun ìrólédè Ọlọ́run ọba àlekíọlá àlèkìláfà à ń sọ ẹbí ṣẹ́ríì inú jẹ́ síyáṣà inú túmọ̀ sóṣè ìlú gẹ́gẹ́ bí àlàyé táwọn onímọ̀ tọ́ ní Islam alkhilafa an sahibi shari'i fil hifadhi ala dini wa masahi wa masali dunya láti máa mójútó ẹ̀sìn àti tí ó jẹ́ ká ayé àwọn èèyàn ọdá àti alìkìyàmọ̀ wọn nílà àwọn apò yẹn wà fún ẹni tí ó bá ti lò fún ó ti dáràn lọ́dọ̀ lọ kódà bó ṣe mú ìmáàmù mọ́sálásí nítorí kí ọ̀rọ̀ ẹ̀sìn pátápátá kò fi sẹ̀sìn mọ́ kò wó ń wo kóhùn tó fẹ́ ṣe gbaládá ń bẹ̀ mọ́ rárá ọlọ́ni yá dáwúdú inna ja'alnaka khalifatan fil ardi ìrẹ́ dáwúd awalasi ọ ní khalifa lórí ilẹ̀ àrólé àwọn kan ti sáájú ẹ ìwọ́n ó sì ló fúngbà kan ó sì tún lọ fahkum bayna an-nasi bil haqqi Ododo ni ọmọ fi dájọ́ láàrin àwọn èèyàn ó wà látẹ̀tẹ̀bí ilẹ̀ hawa mọ́tẹ̀lífẹ̀ẹ́nú o mọ́tẹ̀lífẹ̀ẹ́nú o ìwọ́tọ̀ ọba jádájọ́ okun olékun kó nú ọmọ mọ́nú ọjẹ́ yá tètè jáwọ́ bí àbòsí tọ́ bá ń kó tó bọ́ kó tó dásìkò tí ò ní sí mọ́ nítorí owó àbẹ̀tẹ́lẹ̀ nítorí ipò tó ọ̀fẹ́ kú mẹ́ ọwà máa ṣèdájọ́ tí èsì ìdájọ́ òdodo ọlọ́run rí ọ ọlọ́run tó dá ọ tó sún ọ débi ipò yẹn ó rí ọ yóò sì san lẹ́san tó ń ṣe ọlọ́run yẹ dáúdù fahkum bayna nnasi bil haqqi máa dájọ́ òdodo máa dájọ́ láàrin fọ̀yúdè láka à ń sẹ̀bí ìlìlà tí ó wà mú ọsọnù kú lójú ọ̀nà tọ́lọ́ọ̀bà àlìkẹ́ọlá táà fi mọ̀ pé ìfẹ́ ẹnu ìmọ̀ ajékèyàn wà lára ìmọ̀ tẹ̀léfẹ́ ẹnu ìmọ̀ ajékèyàn wà lára àwọn dọ̀lí àwọn ẹni ànù inna alladhina yadhilluna an sabilillahi lahum adhabun shadidun bima nasu yawmal hisab àwọn tí wọ́n sọnù kú lójú ọ̀nà tọ́lọ́hun ìyà tó lé ní ọmọ bẹ fún wọn nítorí pé wọ́n ti gbàgbé pé ọjọ́ ìṣirò ń bẹ ẹ ń bá wọn pé ọjọ́ ìṣirò ń bẹ ẹsẹ̀ rẹ̀ ọmọ wọn èyí tó bá dáńbẹ̀ yóò tó mọ̀ tọ́rí tọrọ àforíjìn lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n wọ́n ti gbàgbé wọ́n ti fi sẹ́gbẹ́ kan kódà ẹlòmí yóò tó mọ́ fi sẹ̀fẹ̀ pé tọ́lọ́ọba àlékẹ́ ọlọ́wà bínú sí nǹkan jíjù tí a bá bínú ju òun báyìí òun tó kọjá náà wọ́n kàrí kan bọ́ sálìjẹ̀ náà ó fi ń rinlẹ̀ pé kò nígbàgbọ́ ń jọ àjíǹde ọ̀ ìfẹ́ ẹnu èsì nǹkan rí bó ṣe jẹ́ pé àìmọ̀kan máa ń múyàn dẹ́ṣẹ̀ ìfẹ́ ẹnu náà ìmọ̀ èèyàn dẹ́ṣẹ̀ ni torí pé ń gbàtọ̀ ọba ti fẹ́ lò fẹ́nu ntọ́nà ọba àníkọ́ lá ń fẹ́ ó gbèjùlẹ̀ ìfẹ́nu tara rẹ̀ lọ fẹ́ lò ẹlòmí ò pé fọ̀rọ̀ ẹ̀sìn lẹ̀ ẹ̀rù fọ̀rọ̀ ẹ̀sìn lẹ̀ tí ẹ bá fẹ́ pínpín tíṣẹ̀rí àti ti la ọ̀nà rẹ̀ lẹ̀ yóò ní rárá rárá ọ̀ tíṣẹ̀rí àyẹn o bẹ́ẹ̀ kò sì jí lójúmọ́ kan kọ́mọ́ lò ṣẹ̀ríà náà lòfin ọlọ́run tó jẹ́ àdámọ́ tọ́lọ́run ti dámọ́ wa èyí tẹ́sù ti já gbàgbé ẹ̀ lọ́lọ́run mú àyà wà lórí ẹ̀ tó bá rí ọmọ kan ní ìṣẹ́tọ́ fún ẹnì kejì létí ṣé wọ́n náà sáré sí ọmọ pé kí fọ́ létí tí ó wà reasonable ojú ẹsẹ̀ ìwọ́n náà bá wí ṣẹ̀ríà náà ló lóhun wọn bá tó káyà kùrán fún ọ wọ́n mọ̀ ní ìtàdá alaykum fàátàdù alẹ́ ìbí mẹ́fìlì máa tàdà alẹ́kùn wọ́tàkùnlọ́ ẹmbárẹ̀ yí jẹ́ àbọ̀rẹ́ nìkan jẹ́ ní ẹgbẹ̀sán lárẹ̀ ẹwà bẹ̀rù ọlọ́run ẹmọ̀jọ́ papọ̀ jù ní tó ṣe lọ torí pé tí wọ́n náà bá wá tún náà náà kún ẹlòmí ní ó tún gbá àá kí lọ wá ṣe tó bá hun ẹwọ́ bí wọ́n ń lo ṣẹ̀ríà ṣẹ̀ríà ò sí mọ́lò lójúmọ́ tẹ́bí ṣẹ̀rí ọlọ́run ní ọlọ́run ti sọ fún wa nínú ṣúrọ́tù Rum Quran chapter 30 verse 30 ọlọ́run ní fáàkìmù wajhaka lid-dini hanifa fitratallahi allati fatara an-nasa 'alayha la tabdila li khalqillahi dhalika ad-dinul qayyim walakinna akthara an-nasi la ya'lamun ọlọ́run ní gbéra rẹ̀ dúó fún ṣẹ̀ríà gbéra rẹ̀ dúó fún ẹ̀sìn ọlọ́run fitratalahi lẹ́tí fatara sàálẹ́yà àdámọ́ tí ọlọ́run dá ọmọ nìyẹn ta lọ fẹ́ràn olè wàhálà tó ti ṣe kẹ́rin kó sì bọ́ díẹ̀ kó sì jí lọ kọsẹ́ntọ́ rẹ nígbàtọ́ ọba ti ń sọ pé ọ̀n bó lè wí àbọ́ ń sọ pé ọ̀fẹ́ olè ń pé ọmọ kéèyàn jalè mọ́ náà ló ti ń lòun ọwá jalè ilẹ̀ àwọn Palestine ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú àgbáyé wọ́n sì dúró tì lẹ́yìn gbàmúgbàmú wọ́n tún kọ́ mogun tì ọjọ́ wá jalè gbogbo òjàtí tó ń bá àwọn Palestine jà látijọ́ tó fẹ́ jí sínú ilẹ̀ lẹ́yìn ìgbà tí resolution ti wá láti UN United Nations ilé ọmọ jẹ́ tàwọn Palestine ilé ọmọ jẹ́ ti Israeli ńgbà tí ìjà wa yanjú ó tó wá fẹ́ jalè rẹ̀ nínú àwọn tí wọ́n tún kún lẹ́yìn náà bẹ tí wọ́n ti gba contract pé ibi táwọn kálukú ó mú rí ìwọ̀n ètí mọ́ pín wọ́n sì ń pè fíà grand lọ wọ́n tún fẹ́ jalè ilẹ̀ Iran ìyẹn tó bẹ̀rẹ̀ sí ní ìsìn ọ̀rọ̀ òní ni wípé ibi tí ń bọ̀ ń bá jù ó ṣe é ṣe kí wọ́n máa sọ ọmọ ogun kalẹ̀ síbẹ̀ ńgbọ̀ bá yá ẹjọ́ kí ni wọ́n fẹ́ fọ ọmọ ogun ṣe lórí ilẹ̀ ìwọ́n fẹ́ jalè náà ni wọ́n fẹ́ extend the territory wọn àti Israeli o àti Amẹ́ríkà o Russia ni wọ́n sì ń lọ wọ́n kàn sún mọ́ ọbọ̀ díẹ̀ díẹ̀ ni ọyẹ wọn ó kígbe olè lé wọn lórí ní gbogbo bọ́ọ̀bù tí wọ́n bá ti ń jù bọ́ọ̀bù olè olè lọ́yẹ̀ wọn kígbe lé wọn lórí olè ń jìbìtì àwọn kan ni wọ́n gbowó gbogbo tí wọ́n náà yẹn gbogbo ẹ̀ àwọn kan ni wọ́n fi lè rìsíìtì ẹ̀ wọ́n gbà lọ́wọ́ wọn kìí sọ̀fẹ́ amẹ́ríkà ìsìn nǹkan lọ́fẹ̀ẹ́ àwọn yóò ti sàsánlẹ̀ wọ́n wà sán owó yòókù wáyé bá jagun tán kọ́lọ̀nkọ́ sànú kọba kóró kò sí gbàtà ìlò ṣẹ̀ríà ṣẹ̀ríà náà ni wọ́n náà ń lò ọba àmọ́sẹ̀ mùsùlùmí ló gbàtọ́ wá ti kó ìrà ìwà tí ọ̀dá àbí corruption ọlọ́ọ̀bá ń kọ̀ fún wa inna Allaha ya'muru bil 'adli wal ihsani wàyíta ìdèlókóríbá وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم làálàkùn tàlákàrú ọlọ́ọ̀bá ń kọ́ fún ọ́n payẹ́ láṣẹ ipẹ́ ẹ máa ṣe déédé ẹ máa ṣe dáadáa ẹ máa fáwọn ọmọ òrukàn ẹ máa tọ́jú wọn àwọn alásùnmọ́ yín ẹ máa fún wọn ní nǹkan ṣẹ̀ríà nìyẹn nígbàtí wọ́n náà bá ti ṣàánú ẹnìkejì rẹ ṣẹ̀ríà náà ló ti ń lòun wáyẹ́ ní àánilfà ṣáàyì gbogbo tí ń jẹ́ ìbàjẹ́ pátá corruption ọlọ́nkọ̀ ṣẹ̀ríà náà nìyẹn wàlìmúnkárì ìtí ọkàn ọ̀fẹ́ ìtí ṣẹ̀ríà ọ̀fẹ́ ọlọ́nlẹ̀ gbọ́dọ̀ sí wàlìbágì kájẹ gàba lórí ẹni kejì kìí ṣe nǹkan rí kẹgbà lè ń lẹ̀ kẹgbà pọ́ńpò kẹgbà yá kèése nǹkan rí nítorí pọ́lọ̀ fún yín lágbára ya'idukum la'allakum tadhakkarun ọlọ́run sí wáàsí fún yín kẹ́lé bá sì rántí gbogbo ẹ̀ yóò tó bá ti lọ bí ẹsẹ̀ ọgbọ́lá fún ìfẹ́ ẹnu ara rẹ̀ ju ìfẹ́ tó ní sí ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ lọ tó ní kò gbọdọ̀ ayé wá pọ̀ dáadáa nu Kùránì tọ́lọ́wọ́ bá àlékiọlá tó ti ròyìn àwọn káàfìrí àwọn tí èsẹ mùsùlùmí pẹ̀lú pé ìfẹ́ ẹnu ni a ń tẹ̀lé bẹ́ẹ̀ náà ni àwọn bídá àwọn ní bídá aládàdálẹ̀ ìfẹ́ ẹnu náà làwọn náà ń tẹ̀lé ní a fi ń ṣe bídá wọn ìfẹ́ ẹnu iná làwọn náà ń tẹ̀lé iná fi ń tẹ̀lé ní a fi ń ṣe bídá wọn Imam Malik ó ní ẹ̀yọ́wù tó bá dàdá dálẹ̀ nú ẹ̀sìn kẹ́ẹ̀pẹ̀lú tó sì ń kà sí pé ọdá irú ẹni bẹ́ẹ̀ ti sọ pé àníṣà sálàm ó ṣe jàǹbá sí iṣẹ́ tọ́nà ọ̀ràn nù àdàdálẹ̀ nú ẹ̀sìn ọwọ́ amútẹ̀sùbá gbàǹkọ̀gbàǹkọ́ ni ẹ̀yìn alásárì la ilaha illallah yọ máa fi bí ẹni tí ń jó ìlú bàndírí àríyàngbè wọ́n a máa fi ṣe wọ́n máa lùndù la ilaha illallah òjíṣẹ́ ọlọ́run wà fún yẹn kò sérú ẹ̀rí sallallahu alaihi wasallam bí ìgbà tó ṣe pé òun sì fẹ́ ẹnu ara rẹ̀ ní bẹ́ẹ̀ náà ní kò nílè látòlùkọ́ dìrì kọ mọ́ pa àwọn èèyàn jọ lé lórí lóru bídíà ni àdàdálẹ̀ ni lọ́sàn gan bídíà ni kò sígbà tí èèyàn kúnyàn jọ nítorí ẹ̀ tí ọmọ ṣe bídà àwọn àdádálẹ̀ burúkú tí ó ń dálẹ̀ yẹn ìtẹ̀lé ìfẹ́ ẹnú ni gbogbo àsàlátù oríṣiríṣi tọ́nkà yàtọ̀ sí ìntánẹ̀ sàsálà ń fi ilẹ̀ fún wa àwọn Ibrahim yà nìkan tọ́wá lọ́lẹ́tọ̀ àti mọ́ ẹ bá ń ṣe nǹkan míì ó ti tẹ̀lé ìfẹ́ ẹnu torí ẹ̀ ló fi jẹ́ pé àwọn onífẹ́ ẹnu wọ́n ń pọ̀ ní alul àwa àwọn onífẹ́ ẹnu ni ẹ máa ń pè àwọn bídíà àwọn bídíà alul onífẹ́ ẹnu ni ẹ ń Imam Malik wá káyà ọlọ́run tó pé wà máa huwa ala al-ghaibi bidanin anábì wa sallallahu kò sí nǹkan kan nú ẹ̀sì tí ò ti ṣàlàyé ẹ̀ wa tọ́lọ̀ ti rán tó bá lẹ́tọ̀ọ́ ká kí àṣùbà mẹ́rin ni kì bá sọ fún akí mẹ́rin ilé àmọ́ kí ìbá sẹ̀ jí ní okún wà dáadáa ṣùgbọ́n méjì náà tó kínu ẹ yóò tó bá ti fi lé kún fi kún ó ti dáadáa ti dálẹ̀ nìyẹn ó ní àṣàlá agbárúká gbọ́wọ́ òkè tàbá ṣe tán tàbá ká yà kúrán tàbá dìde rùkú kásẹ̀ sùjádà tàbátù jádà kan ká dìde nígbà bá tásìkò àtayá kásì àtayá ẹ ń bá ṣe látorí kòdì tó níná ń kàlì tí wọ́n fò nìyẹn onífẹ̀ẹ́nú nìyẹn ó ń bí dà nìyẹn lọ wórí net sífàtù sọ̀láti nàbí sallallahu alaihi wasallam bá ní sọ sáàmù sí mọ́ kínú ọba àkọsíbẹ̀ ní English ọba àkọsíbẹ̀ ní Arabic ó rí tí wọ́n sàlàyé ẹ̀fọn in detail bí wọ́n bá ti á fọn náà kàlẹ́ kan tó ní kọ́kọ́ forí kanlẹ̀ kó tó rùkú kó tó pé áà ó ti yíwọ́ ìfẹ́ ẹnu nìyẹn ìtakọ̀ ànábì sallallahu alaihi wasallam nígbà tó ń sọ wípé ànábì ọlọ́run òjìṣẹ́ pé àbọ̀ ń sọ pé ọ̀gán mọ̀ ju ànábì sallallahu alaihi wasallam lọ àbá kan inú rẹ̀ sí ń dùn lásìkò ajé ni inú rẹ̀ sí ń dùn ìsìn ìwọ̀n ọba sàdọ́ àfáwọn èèyàn yọba ní wọlá àdúrà àti bàbá àwọn fún nígbà tí gbé báyìí rí sí yọba gbé láti parí ní ọmọ kàwà àà ó sì ha sórí náà ha yi kò ní kó tí ọ̀dá bẹ̀rẹ̀ ni àzími àlìyí tó wọ́n kà lọ tí fi àà ó ti sọ́dí nǹkan ìwé kìí sáyà kùrán mọ́ nígbàbá lọ́mbá ní kúlúkú wà láàrù ahàdùn tí wọ́n wá sọ pé ahàdùn aláàrù wà kúlí sáyà kùrán lọ wá ń káwọn o ti ń ṣe fẹ́ ṣẹ̀tán o ti ń ṣe ìfẹ́ ṣẹ̀tán o ní ọlọ́wọ́ bá ń sọ fún wa ń pa ìfẹ́ nú nínú Suratu Taha aya 15 àti 16 ọlọ́ni inna sa'ata atiyatun akadu ukhfiha litujza kullu nafsin bima tas'a fala yasudannaka 'anha man la yu'minu biha wattaba'a hawahu fatarda ọlọ́ni inna sa'ata atiya òpin ayé tí ń bọ̀ ni onígbàgbọ́ ń bẹ̀ onígbàgbọ́ ń bẹ̀ tí ń bọ̀ ni akadu mhm. ukhfiha ó súnmọ́ tí ń fi hàn ìsúnmọ́ tọ́lọ́un ẹgbẹ̀rún ọdún táwà bá ń lò límọ́ tí tó inna sa'ata atiyatun akadu ukhfiha dájájú òpin ayé ní tí ń bọ̀ ní àkáàdù òfíyà ó ti súnmọ́ tí ń fi hàn ìtújíza kúlù náàfsí bí ma tẹ̀sà kó lè bá jẹ́ pé gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan ni wọ́n san lẹ́san tó bá ṣe téèyàn ká bá sọ fún ọ gan ipé kílẹ̀ rí tó fi yẹ kí àlìkìyàmọ̀ wà ọjọ́ àjíǹde tọ́lọ́ọ̀sán ìsàn kálukú fún kálukú inú tó sọ ni pé déédéé ọlọ́ǹgan ó ń túmọ̀ sí pé alkiyama gbọ́dọ̀ dìde aláàdìl ìjẹ́ ọba dédé ọba hakim ọba ọ̀jọ̀gbọ́n ọba tí máa ń ṣe nǹkan bó ṣe kọ́bọ̀ lára dédé ọlọ́run ni pé kọmọ ìdíyàn mọ́sàsí gbé àtàlìjànú tí ọba sàlìkìyàmà tọ́lọ̀ ń fi ń túnlẹ̀ ẹsẹ àwọn èyí ó ti jìnà nínú iṣẹ́ ẹbú ìwà abú tí è bá ṣe alìkìyàmà tọ́lọ ní káwọn ẹlẹ́sìn ọmọ polongo àti mùsùlùmí ni àtẹ́ntẹ́sẹ̀ mùsùlùmí tọ́jẹ́ lẹ́sìn sánmà bí a ṣe rí làwọn náà ìbá ṣe rí ọlọ́ni akadu ukhfiha ó ti súnmọ́ tí ń fi hàn náà lè tó jẹ́ záà kullu nafsin bima tasaa kí wọ́n lè bá san gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan lẹ́san tó bá ṣe ń sẹ́ fàlá yasuddannaka anha man la yu'minu biha ẹn tí ò ní gbàgbọ́ sí ọjọ́ àjíǹde ọjọ́ sẹ́rí ẹkú mẹ́ ibi ọba wà dìde kú mẹ́ lẹ́yìn kó ṣe wáàsí fún kẹjọ a máa tàkúrọ̀sọ kọ́ wá kó ti ẹ̀ràn mọ́ sí bẹ́ẹ̀ wattaba hawahu irú ẹni bẹ́ẹ̀ tó ṣe kó ti tẹ̀lé ìfẹ́ ẹnu ara rẹ̀ fàtẹ́rì dáa kí ìparun mọ́ bá díwọ́ bá ní àrọ́dà àbímánà àlàhàlà ìparun náà nìjẹ́bẹ̀ kọ́wọ́n jẹ́ pé wọn náà parun bóò náà ṣe parun ìfẹ́ ẹnu kìí ṣe nǹkan rí ọlọ́run tó ń sọ fún wánú suratul Qasas aya 50 ọlọ́run ní fa'in lam yastajibu laka fa'alamu annama yattabi'una ahwa'ahum ahùn ومن أضل ممن اتبع هواه بغير هدى من الله إن الله لا يهدي القوم الظالمين ọlọ́run ní fàyín láàmù yẹ́sẹ̀jì ibú láka tí wọ́n bá dá olóhùn rẹ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam táwọn káàfìrí yẹn tí wọ́n bá dá olóhùn fa'alam ni ń tẹ̀lé ìwọ ti lẹ́rìí ń tí ẹ ẹ̀rí tó fojú hàn lélẹ́yìí ṣùgbọ́n ẹ ń bá fẹ́ tẹ̀lé fẹ́ ẹnu kò sí ǹtọ́kan pẹ̀lú ẹ̀rí kan nínú Kùránì ní àbí yóò ní ẹgbẹ́ sẹ́gbẹ́ kan ẹgbẹ́ ẹ̀pà yóò ti fa'alam annama yattabi'una ahwa'ahum lọ mọ̀ pé ìfẹ́ ẹnu wọn iná ni wọ́n tẹ̀lé wa man adallu ta ní fi sọnù mímọ̀ ní tàbá àhàwáhù tó tó ẹn tó tẹ̀lé fẹ́nú ẹ̀ bìgẹ́rì húdà láìsí ọ̀nà mọ̀ fún minallahi látọ̀dọ̀ ọlọ́run innallaha la yahdil qawma zalimin ọlọ́run bá alikiola kò ní fọ̀nà mọ́ àwọn alábòsí èèyàn tí túmọ̀ sí pé ìfẹ́ ẹnu kìí ṣe nǹkan ọlọ́run tó ń sọ fún wa lórí ìfẹ́ inú yìí inú Suratul Kahf aya 28 ọlọ́ni wasbiri nafsaka ma'al ladina yad'una rabbahum bilgadati wal ashiji yuriduna wajhahu wala ta'du 'aynaka 'anhum turidu zinatal hayatid dunya wala tuti' man qalbahu an dhikrina wattaba'a wa kana amruhu furuta ọlọ́ọ̀bá àlékẹ́ ọlásọ wípé wasbiri nafsaka ma kó ẹ̀mí rẹ ró láti máa ṣe sùúrù máa lẹ́dí yínà yad'una rabbahum bilgadati wal asiyyi pẹ̀lú àwọn tó dé pé wọ́n ń pè ọlọ́run láwùrọ̀ kùtùkùtù ó ń fẹ̀ẹ́nú <laughs> ó ń tùkùtù <laughs> yuriduna wajhahu tó yẹ pé ojú rẹ ọlọ́run làwọn èèyàn yẹn ń fẹ́ àwọn tí a ń dúnrí mọ́tọ́ ń gbogbo ògbà Wà ta'du aynaka anhum mọ́jójú rẹ̀ ó kò lọ́dọ̀ wọn ma fẹ́ ìsẹ̀mí ti ayé ayé pé ń fẹ́ rẹ̀ ó kò lọ́dọ̀ wàlá tó tí ìmọ̀ni àgọ̀fálìnà kọlùbáwò àǹdìkìrínà má máa tẹ̀lé ẹni tó yẹ pé ó ti fọ́nú fọ́ra kó ìfọ́nú fọ́ra bá ọkàn rẹ̀ kó níbi ìrántí tọ́lọ́ bí ọba dá làásàrì kò ní rántí fún ọ̀ká ṣùgbà bí ọba dá lẹ́ka rántí wọn àwọn èèyàn máa jímọ̀ ó tó rántí لا حول ولا قوة إلا بالله ولا tuti من aghfalna قلبه an dhikrina ẹn tí a ti kó ìfọ̀núfọ́ra bá ọkàn rẹ̀ kúrò níbi ìrántí Ọlọ́run ọmọ tẹ̀lé e. wattaba hawahu tó pé ìfẹ́ inú ara rẹ̀ ní tẹ̀lé wa kana amruhu furuta ọ̀rọ̀ rẹ̀ ti kọjá là gẹ́bà sí sọ ipé ìfẹ́ ẹnú nǹkan sẹ́ntì ní ṣùgbọ́n tí ọba ti bá tọ́lọ̀ èyàn fi apara yásá yóò wà èyàn fi tìṣẹ́gbẹ̀ kan ní ìjà ń bá yín mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ jà tó ní òní tánmọ́ àìní tánmọ́ ìfẹ́ ẹnú rẹ̀ nìyẹn ànábì kọ mọ́jọ ọjọ́jọ́ méjì lọ́mọ̀ dá ọwọ́ àti ẹ̀wà burú burú kọ̀bọ̀lọ̀ mẹ́ta kò ní tán ara àfẹ́nu ara rẹ̀ nǹkan bú nìyẹn ọmọ ìyá rẹ̀ musulmi olóhun ẹ̀fẹ́ rí ní kódà ìyàwó a ní tí ọ bá yẹ̀gbẹ́ bá ti sí ọgbẹ́ mi lókù àtọ́ bá jẹ́ pé tàwíìdù ń bẹ lára rẹ̀ ń sin lọ́n kìí sì ṣe sìnà kìí sì sẹ́ntí máa dàdà parọ́ tí mẹ́tẹ̀ẹ̀ta yọ̀ bá ti sí lára rẹ̀ yókù bíntínní kìí ṣe ṣíríkù kìí ṣe bọ́ ìmánì ìgbàgbọ́ òdodo ń bẹ lára rẹ̀ ó sì ń sin lọ́n tájẹ́ẹ̀tì ti ẹgan nu lára ẹnìbọ̀dì tó bá ń bá ṣe pọ̀ tí wá ní ó fi sí ọ́ tó fi wá ní rárá kọ̀sọ́ náà bẹ́mọ̀ tí èsì ìsesì náà ìdí èsì ọmọ tí ẹkọ́ máa gbé wá bá ọ kọmọ máa tọ́jú ọmọ lọ́mọ kọmọ káìsàn wálé tí èsì ìsẹ àdáparọ́ àìpékè ìparọ́ ọ̀tọ̀ parọ́ ọ̀tọ̀ àdáparọ́ ọparọ́ ọ̀tọ̀ àdáparọ́ ni pé kó hún tó jẹ́ pé nígbà tó bá fẹ́ gẹ́ẹ̀tì ẹ̀gẹ́ ní ọwà mú tó jẹ́ pé ìwọ̀gọ́ àmọ̀ pé á ah, òtọ́ ní sọ tó jẹ́ pé rọrùn aládàparọ́ nù ìfìtìrà alimọ́fìtẹ̀ríà yọ páàkì ẹ̀ ní ibi àwọn lọ́dọ̀ lágbọ́já nǹkan ó yìí ti sọ fún yùn tó tọ́kọ̀ ń bá ti pè ọ́ kọ́pọ́dọ̀ rẹ̀ ló ń wá kò sí lọ́dọ̀ rẹ̀ ó ti ṣe ń pákéjì kékó ní ẹlẹ́ kọ̀nfàmù lọ́dọ̀ ẹ̀ àbíyùn gan ní ẹjọ́ ń lọ bò mí ó sì lọ́dọ̀ rẹ̀ ló ń lọ ọ̀nà àwọn ti dọ́dọ̀ wọn àwọn náà ń kí yín wọn náà wàá rò ìpé ilé rẹ̀ náà wọ́n jọ wà kìí sì lé aládàparọ̀ nù muftẹ́rì ní ilé pààyàn ó lè rìnrìn lálìkì àwọn ṣùgbọ́n parọ́ kan kọ̀rẹ́tì ẹ̀ pé ọmọ parọ́ mọ́ àbúrú tí ń bẹ́ẹ̀ bí aburú sọ fún ayàkùnrin àti àdídò ní ọmọ parọ́ mọ́ sọ fún ṣùgbọ́n òkun ó ń gbé ọkalẹ̀ àà ìhùn lè pààyàn tí ó bá ti sí kankanú mẹ́tẹ̀ẹ̀ta yẹn kullu amrin sí wallahi jalal tó bá ti yàtọ̀ sí tọ́lọ́run nǹkan yẹpẹrẹ lásán aljalalu yàwọn lọ́rọ̀bá wọn mọ́ lò fún aljalilu wal hakir alal adidat wọn sí bó ṣe tú kullu tó bá ti yàtọ̀ sí tọ́lọ́run nǹkan yìí kan lásán ní ìyẹpẹrẹ ní tó bá ti sì ọ́ ẹwà bẹ́ẹ̀ ṣe parí ẹ̀ kíjà ọmọ lọ kọjá ọjọ́ mẹ́ta ìfẹ́ ẹnu ló fi extend ẹ̀ kò bá tọ́lọ́mù àwọn àti ọgbẹ́ kọ̀ṣẹ́ tí ò nífẹ̀ẹ́ ẹnu ṣùgbọ́n nígbàtí èèyàn bá lọ lùfẹ́ ẹnu iná ni ọmọ jẹ̀yà lọ́dọ̀ ọlọ́run ni ọmọ lẹ́tọ̀ sí ìyà ọlọ́run kálọ̀wọ́ àdísì ànábí wa sallallahu alaihi wasallam tó wà ní sọ́yìn muslim ó ní kutiba ala ibn adam nasibu min az-zina ọlọ́run ti ṣe àkọọ́lẹ̀ lórí ọmọ ànábí adam kọ̀ọ̀kan ìpín tí ẹ̀ nínú zina ọ wà pé a ìmí òsè zina ń tèmi wà gbọ́ àdísì yẹn mọ́dìrì kún dhalika la mahala ìpín ó le bá ọfẹ́ ọkọ̀ fàlàìnáàni zina umar ojú rẹ̀ zina tí a náà ní kó fi wo ohun tí ọ̀yẹ́ kó wo obìnrin olóbin tó wo lọ tún wo e, ojú rẹ̀ ti ṣe zina ìpín ìtọ́jú rẹ̀ ló ti ń ṣe wàlì udhunani zina yẹn náà nìyẹn na ọ na ìbùsẹ̀ etí ló na ń seun o ti ń fi etí rẹ̀ ṣe zina lọ́nu ìwọ̀n bá ní tó bá nẹ́sẹ̀sì kó bóbìn sọ̀rọ̀ ìwọ̀n bá ní kèsì kẹ wá tẹ́ra alẹ́ ẹ̀bí olóbìn kẹ máa ṣe ìyọ̀kì ní àà ah. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ìtajọ́ sí Islam yẹ ọmọ rárá rárá àtọ̀ ẹ ti ẹ̀fẹ́ lè ká mo ní Islam wá wà báyìí ká tó wá sọ yí pé kọmọ wa bóbin gọ̀kadà àà obin tí èsè tí síwájú lọ́wà ni àbẹ̀yìn ní ọ̀dá ní àbẹ̀yìn ní lọ́wà tí ọ̀rọ̀ gbọ́ kò sí bí ọwà tó sùn tọba lọ bá jókòó lórí ọ̀kadà obìnrin tó jẹ́ pé ọkọ̀ ẹ̀ ti kọ̀ọ́lẹ̀ ti pẹ́ ọ̀dá náà lẹ̀ sí lára àbóbìnrin náà lọ́lọ́ bá ọkùnrin níyàwó ẹ̀ ti kókò lé ti pẹ́ ọba jókòó fìtínà burúkú òjíṣẹ́ ọlọ́run sọ wípé wálì sáánù zinahu alkẹ́lá àwọn rẹ̀ náà máa ń ṣe zina zina tí ẹ̀ náà lọ́rọ̀ tí bá ń bóbin sọ tí èsì ẹlẹ́tọ̀ rẹ̀ kódà lásìkò tá ọwọ́ rẹ̀ náà ń ṣe zina à ń bọ̀ síbi tọ́wọ́ ìtánẹ̀sọ̀ sálàm ṣùgbọ́n ọwọ́ rẹ tó fi ń tẹ fóònù tó fi ń sẹ́ndì mẹ́sẹ́jì tó fi rí tó wúlò tó fi ń sẹ́ndì ẹ̀sóbìn olóbìn ọ̀n bẹ̀rẹ̀ náà nù sínà tí ẹ náà lọ bẹ̀rẹ̀ lọ fárahùn ọba sẹ́ndì ẹ̀sí oníkòlè sàǹfààní bẹ̀rẹ̀ kí lọ́kàn obìn tí èsè tiẹ̀ kìí sọmọ rẹ kìí sí ìyàwó rẹ onáàbà rí nǹkan mí onáàbà sẹ́ndì ẹ̀sí ó sì wà lábẹ́ ọkọ lọ́kọ ìjọ tí ọba túlé <laughs> mọ́ wà nú yàrá ń jọ́kan rà àti ìṣe fẹ́ǹsì làwọn ọmọ kan kọjá lọ ọmọbìnrin làwọn méjèèjì ọmọ èké ni wọ́n bá ń lè tí ju bí ọmọ ọdún mẹ́sàn sí mẹ́wàá lọ ní bá ń sọ ó ní pé ènìyàn bá ń sọ pé ah dájú òun na mọ̀mọ́ òun lánàá ìṣe ni mọ̀mọ́ òun lọ́bá rí sí fún kọlù kan ní bàbá òun bá súnmọ́ bẹ́ẹ̀ lọ́bá bẹ̀rẹ̀ sí gbá ẹwọ nǹkan àmẹ́kẹ́ òun ọmọ interpretation ẹ̀kan sáà ń sọ lọ tiẹ̀ èmi sì wà nú yàrá mọ́ láti ti ń gbọ́ ẹ̀wọ́ ti tóbi ọlọ́run mo sì lẹ́ni mo ti mẹ́rin kan tó pé kódé mi gan tún lọ bá ipé dákun gba obìnrin ó ní ojú nínú ni pé oríṣi ìfò kọlù ìwọ obìnrin kí ní ó dé kí o fi ṣe bẹ́ẹ̀ oní sáfíìsì ọ̀dánú lé kọ́lọ́jà òun ni yóò ṣe kọjá wà fóun ní sáfíìsì òun ọ̀dánú kọ̀dánú lé ló fi lọ sẹ́kù lé ọkọ ní rárá ọ̀fẹ́ kún ọgbọ́ ni ẹwọ nǹkan wọn ò sí pa ó ọmọdé ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀kọ́ sọ ọmọ wà láàrin wọn ọmọdé ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ kọ́ náà sànú síbẹ̀ ni wọ́n jù wá máa pé orí àǹfààní kan lórí nẹ́ẹ̀tì ojú sóbin olóbin o náà rí injù sí ọ ọdún àwẹ̀ asàlámù àléégún ẹgbẹ́ ẹgbẹ́ alábẹ́ alẹ́wà sáwọn kankan àà ọ̀bẹ̀rù ọlọ́run ọ̀bẹ̀rù alìkìyàmọ̀ òun náà máa kí ọ kú ọdún ìpìlẹ̀ rẹ̀ sí èèwọ̀ ọmọ tí ó bí ni tọ́lẹ́lùmí sọ pé kí lọ bá dì ń sẹ́yìn pé ìjọmọlìyàn rẹ̀ jẹ́ islam rẹ̀ tí ẹ ti ó ti yòrò tẹ́lẹ̀ ìpìlẹ̀ rẹ̀ kèsè wọ̀ ṣùgbọ́n ọmọ tí ó bì ńkọ́ sádù zẹ̀ríyà ni ta sàlàyé lọ níjẹ tàbí jọ́wọ́ ni anábíwọ̀ sallallahu alaihi wasallam sọ kí wà lè yẹ́dù zina alìbátíṣù ọwọ́ rẹ̀ zina ti ẹ̀ ní kọgbà nǹkan mú ti ẹ kọgbómi olóbìn mú wàríjúlù zina alìkútọ̀ zina tẹ́sẹ̀ náà ní ìgbẹ̀ tí wá ní pìtẹ́ ti pàdé kí wọ́n náà wá gbéra ńlẹ̀ lásìkò àsìkò ti fẹ́ súnmọ́jẹ́ lọ pàdé ẹ̀ lọ ẹsẹ̀ rẹ̀ náà ń ṣe pa àwọn ọrùn kan pọ̀ kó sì dín àwọn ọrùn kan kù kó sì fa ìwẹ́lẹ̀ tó bá yẹ pé nítorí máa sí ànítorí ẹ̀ṣẹ̀ níbi tí ní ìtọ́lọ ṣe lọ́hùn kò ní sáfàní orókùsọ̀ yẹn kìláàfì ìbí apẹnú bẹ́ẹ̀bẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ ṣùgbọ́n bí àbù màlìkí àtàwọn míì nìyẹn tó kò ní sáfà níbi orókùsọ̀ kó lè rántí pé gbogbo orin tó rìn yìí òun ọ̀mọ̀lẹ́tọ̀ kóhùn ò dírun kù òun ọ̀mọ̀lẹ́tọ̀ kóhùn ò pa ìrun méjì pọ̀ òun ọ̀mọ̀lẹ́tọ̀ kóhùn ò fáwẹ̀lẹ̀ bó yọ́ lọ́n lè pé kíyè rẹ̀ ó sọ kọ́ wá padà sílé kọ́mọ̀ lọ sí rígbè mọ́ ẹsẹ̀ rẹ̀ orin lọ bí zina wàlìkọ́líbù yáháwá àníṣà sára ní ọkàn máa nífẹ̀ẹ́ nǹkan wáyàtà mẹ́nà yóò sì máa tàmá rẹ̀ yóò máa fẹ́ kọ́sẹ̀lẹ̀ wàyúsọ̀ díkò dáálíkà alfáríjù wàyúkẹ̀ dẹ̀bọ̀ nínú ríwáyà mi àwọ́yúkẹ̀ dẹ̀bọ̀ abẹ́ ni ọwà sọ́dọ̀ tọ́ yẹnyẹn tán preamble gbogbo yẹn mọ̀kọ̀dìmọ́tì gbogbo yẹn abẹ́ ni ọwà ní ọjọ́ wà fọ́ gbogbo ẹ̀pọ̀ àbíkábẹ́ ọyarí kò ní a'udhu birrahmani minka in kunta baghiya abẹ́ẹ̀kọ́ ọ̀rọ̀ a'udhu birrahmani minka in kunta taqiyya in kunta taqiyya afwan astaghfirullah inni a'udhu birrahmani minka in kunta taqiyya ẹlùmí ọ̀fẹ́ débẹ̀ tán yọ́ a'udhu billahi minash shaitani rajim so díẹ̀ wà máa bà ríhù náà sí iná náà láàmára tún bí sú ì lásán pé àwọn olùgbé láàmì ṣe ìtọ́ ìrọ̀jìm ká máa tẹnumọ́ lọ́pọ̀lọpọ̀ gbà ká máa tẹnumọ́ lọ́pọ̀lọpọ̀ gbà yóò jẹ kẹsí èèyàn máa kéré so ìfẹ́ ẹnu kìí ṣe nǹkan rí iná ni máa tíyàn lọ síbi àwọn pẹ̀rẹ̀ àmbù yẹn tí ó fi wá débi èyí tó tiẹ̀ wá burú jù so kọ́lọ̀n kọjú àwa ya ìfẹ́ ẹnu o níta bá ṣe tó bá ṣe kò ń gẹ́ kọ́lọ̀n kọ́ gbà lẹ́sìn fún wa o ẹni tó bá kù dúró káàtó kọ́lọ̀n kọ́ sàmójúkò fún wa lórí rẹ̀ kọ́lọ̀n kọ́ yá fi wa fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam káwà nu ẹni tí ó sì pẹ̀rẹ̀ ní ìmìlẹ̀ alkiyama ọlọ́n mọ́jà amọ́náká tó màlì janna ọlá àti ọlá àdùn rẹ̀ hádà wa sallallahu ala nabiyyina Muhammad wa alihi wa sahbihi wa sallam